ẹni tí ó contest tó bá ṣe pé òun ni olórí ìlú tẹ́lẹ̀ ó wá ń rí contest sọ̀rọ̀ mi yé òun ni olórí ìlú ó wá ń rí contest ó wá ń pín ráìsì àbú ń pín nǹkan fáwọn èèyàn tí wọ́n bá gba ó gba owó òlù ni lára ẹ̀tọ́ gbogbo yìí ni tó pín fún ọ mo rò pé gẹ́ẹ̀tì kan ni mo sọ so. so owó tó fún yín tẹ́lẹ̀ tó fún yín owó ìlú náà ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ fún umar ó ní ma ja'aka min adal mal wa anta ghayru sa'il wala mushrif fa fakhudhu wa tamawwalhu wa ma la fala tudbi'u nafsaka tí olórí bá fún ẹ lówó tó ń ṣe bọ́ọ̀lù nága fún kò ń ṣe bọ́ọ̀lù ń béèrè fún anẹ́bí sọ̀rọ̀ lásán gbà á ìwọ náà ń tiẹ̀ èyí tí ó bá wá bẹ́ fàlá tó ti bẹ̀rẹ̀ onafsak má wá káàkiri so anẹ́bí wa muhammad sallallahu alayhi wa ó sọ gbólóhùn fún umar ìgbà tí ó fún umaru ní owó umaru wa ni ya rasulallah ati man wa afqar minni iro di shalom ba o yen fe tó tálíkà jù mí lọ ara mi wa correct so ma reject gift tó wá látọ̀dọ̀ olórí so kí ló fà ó ní wí pé owó ìlú náà ni ìwọ náà dẹ̀ ní lára àwọn aráàlú náà ló wà òun dẹ̀ ló ń pín owó òrù náà ló fi ń ṣe nǹkan fáwọn èèyàn so tíyàn bá pa bá láìfi ṣùgbọ́n tó ṣe pé ó fúnra rẹ̀ ló lọ owó owó tí è campaign kò ń ṣe owó òrù ló mú tó máa fi campaign ní bí ó struggle bí ó lọ gba lóònù lọ ṣe kinní kan òun náà wá ló ń pín ráìsì òun pín eléyìí ni tó bá gba brẹ́bù ló gbà tó bá gba brẹ́bù ló ṣe kinní búrẹ́bù ló gbà lára nǹkan tí ó jẹ́ kí ìlú dáná nù so eléyìí sin ó lọ́wọ́ eléyìí olóòrùn náà fún eléyìí lọ́wọ́ eléyìí fún ẹwà arílẹ̀ tó ń kàmpín lágbáyá ní ẹ fún torí kíni torí bó ti gbowó lọ́wọ́ rẹ̀ in fact ara ìbàjẹ́ òun ni kárí àfa tí ó sọ pé lágbájá ẹ mùsùlùmí ni òun ni ẹ dìbò fún ẹ kìíní kankan kàmọ́ra wọn ẹni tó ní ká dìbò fún ṣófẹ́ lọ lòfin ọlọ́wọ́n bá ń bẹ̀ ni tó fi sọ pé mùsùlùmí ni òun ni ká dìbò fún sọ́sọ́mọ́ ẹkùn fẹ́ lọ lo òfin ọlọ́wọ́n bá ń bẹ̀ òfin tí gbogbo wọn mọ̀ náà ló fẹ́ lọ lò òfin tí gbogbo wọn mọ̀ tó tako òfin ọlọ́wọ́n bá òun náà ní tó fẹ́ lọ lò ń bẹ́ ìwọ wá ń sọ fún pé kí n dìbò fún torí kó jẹ́ mùsùlùmí ṣé ó tó bá débẹ̀ ó sọ fún wa wípé òun fẹ́ lọ gbé ọ̀rọ̀ ìsìláàmù òru ń bẹ́ sọ àwọn tó ń ṣe òṣèlú nìyí àkọ́kọ́ ni pé wọ́n lè sọ ọ́ síta ipe ìsìláàmù làwọn ń bá lọ síbẹ̀ torí páwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n sọ gan-an wọ́n rí i pé kò jẹ́ in fact tí ọ̀gọ̀rọ̀ àwọn aráàlú láwọn ilẹ̀ lárúbá mi tán bá ti rí pé èèyàn kan gbé òpó torí islamu lòun fi ń lo òfin ọlọ́run láfẹ́ lọ lòun bẹ́ wọ́n lè má dìbò fún wọ́n lè má dìbò fún láwọn ìlú tó jẹ́ ìlú mùsùlùmí láìpẹ́ yìí kò tí ju bí oṣù mélòó kan lọ ní Kuwait àwọn kan wọ́n kàmpín lórúkọ ẹ̀sìn ipa àwọn òfin ẹ̀sìn ní kí kán ṣe kí ọ̀gbọ̀rọ̀ mínú àwọn aráàlú dẹ̀ ń takò wọn lómi sọ pé kí ni àwọn nǹkan tẹ́ ń sọ yìí wọ́n sọ àwọn nǹkan tó ṣe pé táwọn bá débẹ̀ àwọn nǹkan tó máa ṣe bí kán lẹ́yìn ní yóò mọ múra dáadáa wọ́n kawara wọn tán pèrè àwọn mùsùlùmí sọ pé òfin kandahar lélẹ́yìí mùsùlùmí tóun kólóbìnrin múra dáadáa torí pé èèyàn kan ní tóun bá débẹ̀ ní táwọn máa ṣe làwọn ilé gbogbo àwọn ìwọ̀kúwọ̀ ìrìnkúrìn táwọn obìnrin àwọn gbogbo àwọn kan ẹ̀wọ̀n nígbà rẹ̀ àdẹ̀rá àwọn ará àlùtọ́ ń sọ ipé ní àwọn òfẹ́ òfin Kandahar ní ní Kuwait Kuwait Kuwait kò ń ṣe Amẹ́ríkà o kò ń ṣe Britain o kò ń ṣe France so ipò gbé orúkọ ẹ̀sìn àpò ó fẹ́ lọ lòfin ẹ̀sìn láwọn ilẹ̀ lárúbá mi wàhálà ní fún yìí sọ̀rọ̀ fọ̀ fún jẹ́pá àwọn àmì ìtànjá àwọn bí islamist lọ́hùn bàtà bá interview ẹlòmínú wọn ẹbó oníṣẹ́ máa lo ṣẹ̀rí àtẹ́bà àlùlò ṣẹ̀rí à táwọn aráàlú bá fẹ́ òun làálò láfẹ́rá àwọn àmínú àwọn leaders àwọn ìkwánu gbà tó ń campaign nahnu lánàá topic ṣọ̀rọ̀ Allah à nílò òfin ọlọ́run torí pé tó bá lóun á lò òfin ọlọ́run àwọn èèyàn lè mọ́ dìbò fún ó túmọ̀ sí pé ẹ ní láti kọ́kọ́ ṣiṣẹ́ lórí àwọn èèyàn yẹn gangan tápera wọn mùsùlùmí náà so ẹni tó lòun lọbẹ̀ lórúkọ ìsìláàmù kò tí ẹ̀ ní sọ́ọ̀nì nísìkí yàn kan jáde ní ẹ̀yà sípé torí mùsùlùmí wọ́n fẹ́ lọ lò fi ọlọ́wọ́ bá ń bẹ́ tọ́bà máa fi wo ẹni tí ó gbégbó orókè níbi ìbò ó súnmọ́ pé ikú òun ni a come last káwọn èèyàn ti ẹ̀kọ́ kọ́rí súra ẹ̀nà pé ó ní orúnpọ̀ àwọn mùsùlùmí gan ẹ̀kù ń bà wọn ẹ̀kù tí ń bà wọn kó ní Obi ni mo rò so iná ọ̀fọ̀fà ń tàwọn èèyàn ẹ mùsùlùmí muslim kìnnìkan ni muslim ni ṣùgbọ́n ẹ máa padà rí pé àwọn èèyàn tó ń champion kìíní ọ̀pọ̀lọpọ̀ náà wo pé ẹjẹ́ àti mùsùlùmí yẹn sí wọn láti lè fi campaign ni that is ká tì sí wọn pé kíni mùsùlùmí ni lágbájá láti lè fi campaign ni ẹ̀kan tí wọn tó bá tún di mí wọn ti christian sí yín ni owó ní kẹ́ dìbò fún kí ló dé ẹ̀sùn àtà lè ṣiṣẹ́ pẹ̀lú yìí tó wà lókè ah, ṣé kò sí ẹni tó jẹ́ mùsùlùmí náà àwọn kandidati ni so tó túmọ̀ sí pé Islam gangan kọ́ ni iṣu ta ń lónìí in tó lè jẹ ẹni ta ní kandidati wa tó ṣe bó wà wá láti dìbò fún bí a torí àǹfààní kan sí kejì ta rò páàrí pásánálì lọ́dọ̀ wọn ẹ́ àbí torí àǹfààní kan táwo kó lè ṣe fáráàlú tó túmọ̀ sí pé ọ̀rọ̀ àǹfààní yẹn gangan ló yẹ concentrate lórí ni ká ṣe kíní ká concentrate lórí lé lórí ọ̀rọ̀ àǹfààní yẹn ẹ dìbò fún lágbájá ó máa ṣe náà fún yín ẹ dìbò fún lágbájá ó máa ṣomi fún yín ó máa ṣọ̀nà fún yín má sọ pé torí pé ó jẹ́ mùsùlùmí torí pé tó bá yá ń sìn ẹ́ sẹ́lẹ̀ lòmíì tí ó kì í ṣe mùsùlùmí pé ká tún dìbò fún yẹn náà nìí kí ló jẹ́ kíkí ní ẹ̀mọ̀ change báyẹn ni definitely ní interest lẹ̀ ń wó ni náà nísìnyẹ̀ kan decide mùsùlùmí ni ó lóun fẹ́ lọ síbẹ̀ òun ò mind láti súnra àwọn náà nìyẹn gbogbo ní tán bá ń ṣe ṣèrìkì yàtù tán bá ń ṣe ń bẹ̀ kúfùrù tán bá ń ṣe ń bẹ̀ òun ṣe tán àti bá wọn ṣe ṣùgbọ́n ìlú ìgbọ́dọ̀ change agbọ́dọ̀ ní good road agbọ́dọ̀ ní good water agbọ́dọ̀ ní kinní kan so ni nìyẹn o contest ààrẹ lómìnà òun náà tún contest ọ̀rọ̀ good road good kìíní kan lòun náà tún sọ so wọ́n àwò kó ké good road good water good kìíní kankan kan wọ́n ah eléyìí ó dàbẹ̀ ni pé ó fẹ́ gbádùn ọ̀rọ̀ good road là ń sọ yìí ògùn sọ̀rọ̀ Islam o ọ̀rọ̀ good road good road good water portable water eh, electricity làwọn òpè eléyìí ah ó dàbẹ̀ pé eléyìí máa lè ṣe kìíní ṣé mo lè dìbò nítorí yẹn ẹgẹ́gbọ́n tí mo sọ ṣàpọ̀ òun ti decide pé mùsùlùmí lòun ó lòun fẹ́ sunra òun náà ni wọ́n bá ń gbẹ́ bọ́ mí òun ọba wọn wọn gbé ó ti ẹnìsìn so bọ̀ kò mọ́rù ẹ̀sìn wọlé kò mọ́rù ẹ̀sìn wọlé ọ̀rọ̀ good good road kìíní kan náà ló ń pariwo fún wa yìí ṣé mo lè dìbò fún láti lè ṣe kíni láti wò pé eléyìí àǹtírísà àǹfààní ayé àṣìtún àárí lọ́dọ̀ títí ẹjú eléyìí lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn mi kékeré kò sí délé lè mú wá ń bí ọ̀rọ̀ ẹ̀sìn bó tẹ́ ṣe ń lọ ẹ gan mọ̀ pé ó lọ ńlá làsì tó bá débẹ̀ ni so téèyàn bá dìbò lórí bẹ́sìsì eléyìí ó sì tún bá làákà ìmú ẹgẹ́ tiẹ̀ òun ló fẹ́ para òun fẹ́ sunra òun náà ni ṣùgbọ́n ní ìsìnká sọ pé ẹ̀hẹ́ ẹ jẹ́ ká dìbò fún lágbáyá torí pé kí ni mùsùlùmí ni ẹ̀hẹ́ torí pé ṣó ló ń fẹ́ lọ lè fi ọlọ́wọ́n bá ń bẹ̀ ni ṣùgbọ́n àwọn ẹlòmíì tán pariwo iná ní torí kí ni torí ọrọ̀ ayé good road good water náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pariwo pé mùsùlùmí mùsùlùmí champion anything Islam ń bẹ̀ tẹ́ bá ráwọn nǹkan yẹn ẹ ṣùgbọ́n láwọn àwùjọ wa ń bíbà yìí ní kò sí nǹkan tó jọ torí lẹ́ẹ̀fì rí wọ́n sọ pé kí ni lágbájá mùsùlùmí ni ẹ dìbò fún torí bójẹ́ mùsùlùmí the same set of people ní wọ́n ṣe kí ni ó tún lẹ́ni ní kẹ́ fún ah pọ́tẹ́ ni yóò ṣe mùsùlùmí ẹ kó lè bá flow papọ̀ ni ah pọ́ mùsùlùmí wà ńlẹ̀ náà ẹ ti rí pé sí ọ̀rọ̀ àǹfààní ni nǹkan yẹn àǹfààní ayé ni kò ṣe torí ẹ̀sìn gangan so nísìn àwa pín yẹlẹyẹlẹ kálukú máa ń ṣe eléyìí ó lọ pẹ̀lẹ́lẹ́ eléyìí lọ pẹ̀lẹ́lẹ́ yìí mo gbọ́ tí kan campaign fún gọ́fúnà ọ̀yọ́ tó wà ń bẹ̀ ń sìn ogun ló kọ́ mọ́ṣáláṣí ó kọ́ kinní kan káwọn lè dìbò fún ẹni tó ló ń campaign fún mùsùlùmí ni àfáà ló gbére ó dẹ̀ mọ̀ pé nìyẹn ò kì ṣe mùsùlùmí ṣùgbọ́n ọ̀nà tó fi ń jẹ àwọn mùsùlùmí ni pé kí ó kọ́ mọ́ṣáláṣí àtúnráfà mi náà tó ń ló tún dìde pé rárá o ẹni tó bá jẹ́ kí ni APC ní kí wọ́n dìbò fún torí pé mùsùlùmí lòun so enough of eh, gbogbo àwọn ìfọpọlọ àwọn èèyàn ṣeré yìí ẹni tó fẹ́ dìbò nítorí ọ̀rọ̀ ayé ló fẹ́ fi dìbò tó bá dọ̀rọ̀ dìbò fún kírísítẹ́nì ni ó ti ń sìn kí wàhálà tiẹ̀ torí ayé ló fi dìbò ní ìròpẹ́ gẹ́gọ́ tí mo sọ nísìn ẹ̀kan dìbò fún christian nísìn nísìn bá ṣe wọ́n ní ìlú èkó ìsìn kí mùsùlùmí kan wó sùn sùpó ló ń dìbò fún Sanwó-Olú para padà síbẹ̀ torí pé kí ni òun rí pé ó gbìyànjú gan ẹ get point mi àwọn nǹkan tó ṣe kó lè continue àwọn nǹkan wọ̀nyẹn kéèyàn kan wá sọ pé ah kò ṣe mùsùlùmí náà torí pé kò bá kándídéètì tí òun fẹ́ mu kándídéètì tó fẹ́ yẹn ṣe torí sọ́tòótọ́ ṣe torí islam ló fi fẹ́ kándídéètì yẹn àbí torí pẹ́ni tó wù ẹ́ òun dìbò fún Sanwó-Olú ní ìsìlápẹ́júwe nítorí pé ó pé àwọn projects wọ́n ṣe ńlẹ̀ tó kù kán lè parí àwọn projects yẹn lòun lòun fi dìbò ń tòun ó fi kọ́kọ́ jẹ́ kó clear pé torí kíni torí ayé ni kò ń ṣe torí ẹ̀sìn so kò bá dìgbò fún kírísítẹ́nì kò bá dìgbò fún mùsùlùmí tó fẹ́ lálà sí ara ẹni ìyẹn ọ̀rọ̀ ayé ló sọ pún torí ẹ̀dìgbò ṣùgbọ́n ká máa mú àwọn fàtàwà àwọn àfà ẹ àwọn àfà àwọn láàlè dìgbò gbogbo àwọn àfà àtẹ máa kó wá láṣínà dáímọ̀ ni ẹ̀kìní kan ìsẹ̀mí ni gbogbo albani ni gbogbo wọn torí ẹ̀sìn náà fi ń sọ nítorí ẹ̀sìn ní gbogbo wọn fi ń sọ nísì lájínà diamond wọ́n ní àwọn tí ó bá lọ kò tọ́ kó lọ ẹ kò tọ́ kó dìbò fún àyàfi tó bá ṣe pé kí ni ó fẹ́ lọ change ẹ̀ sí ti islam ṣé nàìjíríà wọ́n ti change ẹ̀ sí islam ipa àwọn yẹn ti ẹ̀rí pósítẹ̀ lásán náà pẹ̀lú orungbọ̀n wọ́n ti kọ́ wọ́n suspect ẹ̀ náà pé káà wọ́n ṣe christian ló suspect ẹ̀ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló ti kọ́kọ́ ń suspect pé eléyìí Taliban làwọn eléyìí o àwọn Al-Qaeda làwọn eléyìí ẹmọ́ dìbò fún wọn ṣe ó wà ló fẹ́ lo fatawa lajna daima bóò ni fatawa lajna daima ṣe jọ ẹni àwọn ní pé kó lọ islamize ẹ̀ àbí fatawa Albani tó sọ pé torí kíni torí kán lè bá lọ takú àwọn tí wọ́n ń that is pé àwọn tí kọ́mọ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá ṣe oníkùnkùn ló ń fẹ́ lọ oníkùn ṣe fún máa mú dáadáa kan yóò sùn rẹ̀ ná tó wá débẹ̀ kí náà gbàlérò pẹ̀lú ẹ̀ àmọye nǹkan tí ó bẹ́ sí mu ni ó máa ṣe kódò lè ṣe ṣírùkú lè ṣe kún fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣe é ṣe kó ráwọn tí òun ṣe mùsùlùmí yẹn tánjọ́ ń bẹ́ẹ̀ ká fẹ́ pàṣẹ àwọn nǹkan tó jẹ́ nǹkan tó tako Islam yóò blọ́kù ẹ̀ bro òun ó máa ṣe kíni yóò máa bá wọn kọ̀mítì àwọn nǹkan ìṣẹ̀mí o ṣùgbọ́n ó lè reduce àwọn nǹkan wọ̀nyẹn díẹ̀ ojú Sheikh Albani fi wò nìyẹn ojú kí nìyẹn ojú ẹ̀sìn ẹ̀sìn náà wò ṣékù fèmín àwọn náà yìí sọ ombẹnu sáré sọ yẹ muslim wọn ni ìpẹ́yìn tó bá lọ bẹ̀ ní àwọn ní ọ̀nà èèyàn ní káwọn èèyàn ti ẹ̀ lọ ni ṣùgbọ́n ẹni tó máa lọ bẹ̀ lọ ọ̀rọ̀ tán sọ tó clear ni so gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ lórí kíní ẹ̀sìn làwọn ń so mọ́ so nísìn àwa fẹ́ lò ó fún títa yé nǹka separate ẹ̀ka pàtó àwọn àfáà ẹ̀ka kó sẹ́gbẹ̀ẹ́ kan pé àfáà àwọn òlo àlọ́ nítorí ẹ̀sìn ààrẹ ní kẹ́dìbò fáwọn èèyàn torí ẹ̀sìn torí pé àwọn tán lọ ya rí tó ń lọ láti lọ dìfẹ́ndì ẹ̀sìn bẹ́ẹ̀ ìgbẹ́wàá torí ẹ̀sìn Islam ló ń fi lọ náà àrínú wọn ni ṣùgbọ́n torí ayé láàrẹ fi dìbò fún wọn nísìn èèyàn kan ń bẹ tí ó bá wọlé nàìjíríà ó gbádùn ìlú èkó gbádùn lápèjúwe ju tẹ́nì kejì bá wọlé lọ so ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí o nàìjíríà gbádùn ju kí lọ ok mo wá ní mo fẹ́ dìbò mo wá dìbò nítorí ìyẹn kò ṣe tó rọrùn ẹ̀sìn mo fi bọ̀ nítorí wípé ẹni tí yóò provide better service kẹsí ọ̀tọ̀ nìyẹn so àwọn tó máa ń sọ kíní nìkan jáde openly torí àǹfààní ayé ṣùgbọ́n àwọn tán gbọ́rú ẹ̀sìn rúnú àwọn contestants ní ká máa di ẹrù tí wọ́n gbérù ká máa dilé wọn lórí nìyí bí wàtí a kan tara wa ni nísẹni tí ó ń ṣe mùsùlùmí ó ń kọ́ mọ́ṣáláṣí fáwọn mùsùlùmí ó ń ṣe léyìí ẹni tó ń jẹ́ mùsùlùmí gbà tó ń wọlé ohun òkọ́ mọ́ṣáláṣí olówó òlú ni kóhun fẹ́ fi kọ́ kíní kan fẹ́ ṣe justice so wọn ò ní kọ́ mọ́ṣáláṣí wọn ò ní kọ́ church ẹni tó ń dẹ̀ jẹ́ kírísítẹ́nì débẹ̀ ó kọ́ mọ́ṣáláṣí fáwọn mùsùlùmí torí kẹ́lẹ́ bá dìbò fún next one ẹgẹ́ ti nǹkan yìí nìkan tó nídìí farabalẹ̀ ni kò ṣe pé kákan mọ sọ ọyàn lórúkọ burúkú ẹ lágbájá ó ṣe kíní ó ṣe kan eré ìṣẹlẹ ilé ìṣẹlẹ almuhim ẹni tó débẹ̀ christian ni muslim ni títí wa ni pé àákọṣán àwọn èèyàn ẹ dàlú ẹ lẹ́yìn rí vote against wọn ẹ ń protest against wọn ṣùgbọ́n ọ̀rọ̀ fatuwa àwọn àfáà fatuwa àwọn ò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń bá yí ń bíbà yìí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àǹfààní ayé táwọn èèyàn mi ń fún ní religious coloration òun ni tó pọ̀ jù bí àwọn nǹkan yìí òun ni tó pọ̀ jù bí àwọn nǹkan yìí so tó bá yẹ pé ó máa lọ létí àwọn electorate ní orúkọ ẹ̀sìn wọ́n á present ẹ̀ lórúkọ ẹ̀sìn tó bá pé kẹ́rẹ̀ sọ wọn pé Christian ní ká tún dìbò fún náà wọ́n á tún sọ fún wa pé christian tẹ́ wo yìí ni àmọ́yé ó dájọ́ àmọ́yé mùsùlùmí mi gan lọ dájọ́ àmọ́yé mùsùlùmí mi lọ wọ́n tún christian tiẹ̀ fún wa báyẹn náà so ká má fọpọlọ àwọn èèyàn ṣeré so mo rò pé point yẹn clear ok ibo lókùtì mi dé dáhùn. sọ mo ní tó bá ṣe pé lórí ìlú tó ń bẹ ń bẹ owó òlù lórí most likely lórí ìlú tó ń bẹ ń bẹ owó òlù náà ni ó fi campaign sitting government gangan the sitting and that is onísìnyẹn oh, tó wà ní house nísìnyí lápèjúwe bí a kìíní constituency kìíní kankan kan wọ́n jẹ́ owó ìlú náà ló máa fẹ́ ná láti lè fi ṣe campaign so tó bá fún wa nírú yẹn tí wọ́n ṣe pàwàlá lọ ń béèrè àgbà lọ́wọ́ rẹ̀ owó ìlú náà ni ó ná fún wa ara ọmọ ìlú làwa náà dẹ̀ wà the same thing náà ni ẹ ti béèrè nísìn tẹ bá sọ wípé sí mọ́ṣáláṣí wa afẹ́kẹ́ ṣe lè fún àwọn mọ́ṣáláṣí wa ká lè bá dìbò fún ẹ ti béèrè náà nìyẹn ẹ ti béèrè náà nìyẹn tẹ́ bá sọ yí pé kó fi ṣe kíní fún mọ́ṣáláṣí wa ni ẹ ti béèrè náà nìyẹn so tó wá kó wá lọ jẹ́ pé ẹni tẹ́ lọ ń béèrè lọ́wọ́ rẹ̀ ní ẹni tí ó kìí ṣe sitting government ni that is bíá èèyàn kan tó ń ta arin àbó ń ta kìnìún náà kàn wò pé kémi náà lọ síbi òṣèlú ó bá lọ gba owó lọ gba lóònù ní báǹkì yìí ó bá bẹ̀rẹ̀ sí pín owó fún yín bẹ́ẹ̀ ló ń rà pòrọ̀ ẹ̀sìn à ẹ̀ ń gba bíráìbù nìyẹn o tí orí owó tó ná fún yín ẹ̀kùn ríṣe owó òrù owó ààrẹ ló ná owó tó lọ yá ni ṣùgbọ́n èyí tó ṣe pé ó ń bẹ nídìí owó owó ń òun máa náwó òrù láti lè fi make sure pé òun padà síbẹ̀ so wá pín owó yẹn dọ́dọ̀ yín ni so owó yín náà ni so tẹ bá gbà ẹ̀hẹ̀ tẹ bá dẹ̀ rí pókè ẹgbà lọ́wọ́ rẹ̀ ní fáwọn tó bá fẹ́ dìbò ni wọ́n dẹ̀ wò pé ẹni yìí ni ah, ó yẹ ká gbé ẹ jáde ni ó ń ṣe ní tó yẹ ká tún dá padà sí bẹ́ẹ̀ so wọ́n gbowó yẹn wọ́n dẹ̀ ṣe kíni wọ́n vote against ẹ̀ so owó tó fún wọn kọ́ owó òlú náà ló fún wọn tẹ́lẹ̀ kò ń ṣe owó rẹ̀ owó òlú ló lò yóò rẹ̀ ní ká mọ́ vote against ẹ̀ ẹni tó báyẹ̀ ló ń wo vote ní dandankan fi vote Amẹ́ríkà tó jẹ́ the best democracy mọ́ ṣe ń sọ ní ṣe gbogbo aráàlú rẹ̀ ló vote ní nínú áùsù gan nínú áùsù tán bá gbé nǹkan kan kalẹ̀ ipe kí wọ́n vóòtì in support or against nǹkan ẹ ẹlòmíràn ní kí ni òun kóra dó òun ò vóòtì not in support not against ṣé wọ́n máa mú wá lé kúrò ní áùsù yìí yóò dẹ̀ ní kó mọ́ gba owó àpò rẹ̀ bó nítorí pé yẹn kò vóòtì ni ẹ wá rí pé kí ni <laughs> tí àǹfààní ìlú bá dé kò ní jẹ́ ń bẹ́ ṣe bí àǹfààní gbogbo ìlú ni so wo pé kí gbogbo àwọn contestants ó wà lè wọ́n rẹ̀ fòtì fún bẹ́ẹ̀ni tí wọ́n fọ́ so kò so kò se ẹ e jẹ́ wallahu a'lam The Guidance Facebook page Follow, like, and share.